والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل في هديه صلى الله عليه وسلم في قراءة القرآن واستماعه خشوعه وبكائه عند قراءته واستماعه وتحسين صوته به وتوابع ذلك أنا لم أقيم أنا بس لا يسمع نقوى إلى أن النبي محمد صلى الله عليه وسلم نقوى في القرآن àti bíbẹ̀ kan tí wọ́n máa ń gé àti ìtẹríbọ́ kan tó máa ń ṣẹlẹ̀ sánàbí sallallahu alaihi wasallam nígbà tó bá ń kọ́ gígé tó ń kí Al-Qur'an àti ẹkún ilé sánàbí sallallahu alaihi wasallam máa ń sùn nígbà tó máa ń kí Al-Qur'an àti bí tí ṣe máa ń tẹ́tí gbọ́ àti bó ti ṣe máa ń sí ohun rẹ̀ lọ́sọ̀ nígbà tí wọ́n ń kí Al-Qur'an àti ìtọ́jọ́ bẹ́ẹ̀. kò sí tàbí ṣùgbọ́n kí gbogbo wa ti máa gbígbé Al-Qur'an ọ̀nà ní hablullahil matin gbogbo ọlọ́run tó nípa tó ti pé kì í ọdún mẹ́tàlélógún. ọlọ́run fi sọ̀kalẹ̀ bá nàbì sallallahu alaihi wa sallam àkọ́kọ́ tó lọ́n ti kọ́kọ́ sọ̀kalẹ̀ wẹ̀ ọ̀nà ni iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min 'alaq iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allamal insana ma lam ya'lam. eléyìí lákòókò ntí ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa lọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an ọlọ́run sọ alukur'an yìí kalẹ̀ fún anabi alukur'an yìí ayé sọ̀kalẹ̀ títí ọdún mẹ́tàlélógún. eléyìí jẹ́ riwaya tó lágbára jù riwaya kan wá lọ́dọ̀ àwọn olùmọ̀ tó ní ogún ọdún ọlọ́run ti sọ àlùkùránì kalẹ̀ ṣùgbọ́n riwaya tó tẹ̀wọ̀n jù ó ní ọdún mélòó ọdún mẹ́tàlélógún ọlọ́run fi sọ àlùkùránì kalẹ̀ fún ọlọ́run sọ báyọ̀ ń gbà tó wà lẹ́yìn àbí gbà tó wà lórí ìrìn àjò ọlọ́run sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó ti rọrùn tí sọ̀kalẹ̀ àlùkùránì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́ rọrùn. inna sanulqi alayka qawlan thaqila ọlọ́run á sọ tó dúró. táǹpẹ̀ ní tàwátò sọ̀rọ̀ ní ṣe wá nù oríṣiríṣi kọ̀rọ̀ àtiwá táǹpẹ̀ ní alùpẹ̀rọ̀ àṣẹbẹ̀ àlùmúdàwátìrà àwọn ọ̀nà méje tí kéèké Al-Qur'ani tọ́lọ̀ fi sọ Al-Qur'ani kalẹ̀ tó sì ṣe pé ọ̀kọ̀ọ̀kan nínú méjì tí yún kò sí èméjì nípa rẹ̀ eléyìí. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin Umar radiyallahu anhu àtọ̀kan nínú àwọn sàhábà Umar gbọ́ súra kan lánàbí kọ́ ọwọ́ gbọ́ tí sàhábà kan kà súra yẹn ṣùgbọ́n kíkà tí ń kà ó lòdì sí bá nàbí sallallahu alaihi غير المغضوب عليهم يعني قال غير المغضوب عليهم قلت بكي عمر سيسوره وفي بعد الصلاة طبعا تنمو قال النبي صلى الله عليه وسلم كلا سيفوان

anabi wa sọ pé hakada ọ̀nzẹ̀l hakada ọ̀nzẹ̀l bí wọ́n ti ti ká ti ọ̀nà lọ́n sọ gbóná ti ká ti ọ̀nà lọ́n sọ subhanallah ìdáwà tán tẹ́lẹ̀ jẹ́ àlàyé àwọn kẹrọ àt kẹrọ àkàn wá wà mẹ́ta ni wọ́n tún ń kóhun náà wọ́n ti àyẹ̀wò fínífíní nípa wọn kí èso òun ni wọ́n sọ̀rọ̀ òfin nìyẹn táwọn ọmọ kan kẹ́kọ̀ọ́ náà mi gba dìgírì náà sọ yẹn tó mẹ́ta kan tún wà wọ́n túnú náà àwọn ní sẹ́lẹ̀ alùmùtẹ́mímù lè làásì tó bá fi mẹ́ta tàbí kún méje ó di mélòó mẹ́wàá wọ́n nítorí ẹ̀ àwọn kìrọ̀ áàt tó jẹ́ mùtọ̀wá àtìrọ̀ tí wọ́n gbà wọlé tó ṣe déédéé ọjọ́ mẹ́wàá. àwọn kẹrọ àti kan wá wà tó ń gbà ń kẹrọ àti ń àwọn kẹrọ àti tó takò kẹrọ àti mùtàwátìrọ eléyẹn wọ́n gbà wọn wá lórí pa kùránì ni wọ́n ní ìtọ́dọ́gba ní tí ti nínú òṣòlù sọ ikpe àlè dànù ó sì sọ pé àlè òfin sọ pé àlè dànù ó sì sọ pé àlè gbà ní Qur'an gẹ́gẹ́ bí qira'a Abdullahi ibn Mas'ud radiyallahu anhu eléyìí tó ń bẹ nínú mushaf rẹ̀ Abdullahi ibn Mas'ud ó ní mushaf wọ́n pè ní kíni wọn náà sọ pé báyìí bí ti ka alukurani ló kọ so ṣùgbọ́n àwọn nǹkan tí ó fi yapa nǹkan tó yapa sí àwọn ètò àánú mùsàfù yóò pọ̀ pọ̀ nínú mùsàfù jẹ́ so eléyìí wọn gbá wọlé lórí pàǹkùránì ṣùgbọ́n wọn dánù lórí pé ìsọkúsọ ni torí ẹ̀ nínú òfin wọ́n sọ yìí pé èyí tó kéré jù nínú àyè tá a gbé irú kìrọ́ àbí mùsàfù abdullahi bin mas'ud ṣe wọn náà ní ká gbé sípò kíni khabarul wahid wal khabarul wahid òun náà ní opposite al khabarul mutawatir a sì ti mọ̀ pé al khabarul bó ti ṣe lágbára tóyún bíbẹ́ẹ̀rẹ̀ kò pé ká mọ̀ wo khabarul wahid tẹ̀ka. bẹ́ẹ̀ náà ni àwọn qira'at sàpè ní mutawatira tí wọ́n ń jẹ́ al-Qur'an bíbẹ́ wọn kò pé kí àwọn qira'at al-ahadiyya tí wọ́n ń ṣe mutawatira kò pé ká má wò wọ́n tẹ̀ ká ṣùgbọ́n ẹnìkan gbọ́dọ̀ kà wọ́n lórúkọ nígbà tí ọlọ́run bá wa ṣe ń nípa ẹni tó bá búra tí ó sì lè pé ẹni tó búra kó ń àbí ẹni tó kó ń wò ọlọ́wọ́n bá ní yóò ṣe fara ìyẹn ní ìgbà tí ìgbúra rẹ̀ tó bá ń jẹ́ yẹ̀mínà mọ̀nà láti máa lè mọ̀nà òun náà ní ìbúra tá a wàláhì ní í ṣe wàláhì máa ṣe nígbà tí a sì rí pé yẹ ó lágbára láti ṣe wàláhì ní í ṣe ní ìgbà tá a rí pé ó lágbára láti má ṣe kíni láti má ṣe wàláhì ń ṣe tó o bá fi lè kùnà láti ṣe láti má ṣe àjẹpẹ́ kí ló borí rẹ̀ o kàfà wàláhì ní í ṣe tó o bá kùnà tó o lọ ṣe kí ló gorí rẹ kàfàrà tọ wáyé o ti búra ní ìbúra tá a dá ń kókó lẹ́yìn tọ́ka sí pé ìbúra rẹ kìí ṣe lọ́bù ìbúra rẹ sì ṣe gbọ̀mùs ìrẹsìmọ̀ lọ́bù òun náà ní ìbúra ṣíṣe ní agbègbè sábẹ́ sọkúsọ kìí sì ṣe gbọ̀mùs òun náà ní ìbúra ṣíṣe ní aṣọ ìpín ó máa ń mú ní téèyàn bá wá wọná wọn ò ní rórí rẹ̀ wọn ò ní rórí rẹ̀ nu náà yóò mú láti kókó sẹ̀tì sí lórí ni iná fi gbé ní àlìyẹmí alọ́gbọ́mùs ìbúra tí máa mú kí ló mú yàn pín náà ní ìwé tí àwọn èèyàn máa búra lórí rọ wàláì wàláì ó bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eléyẹn kọ́ máa múra lẹ̀. ẹni tó bá máa ń búra ru eléyẹn àlìyàmínú ọ̀mùs ni wọ́n ń pè ó máa ń mú ní wọná tí èèyàn bá wá wọná tán ó wá tẹ̀lé sínú rẹ̀. àwọn rọ àwọn ẹlẹ́rìí èké so eléyẹn oríṣi kẹta nù. tẹ́wọ́n tó bá búra ní ìbúra tá a tán kókó ó wá ṣẹlẹ̀ pé kò lè pé àbí kò pé oní ọ̀sẹ̀ ọlọ́ni الطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم في عليه قلنا نقف aláìní mẹ́wàá ló ń jẹjẹ níjókòó kan kún yó dáadáa àbí kádà sọ sí wọn lọ́rùn lásọ tuntun kò bá àtijọ́ ló lọ́ba tẹ wọn lọ́rùn kádà tí wọn kára fún wọn wọ́n wọ̀ àbí kátì ẹ̀ lọ́rùn ẹrú àbí àbíyùn ntúmọ̀ sí pé kí ni ọwọ́ optional sẹ̀sà ètò bá fẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta. sàmẹ́lẹ̀ mi yéjì ẹni tí o bá lágbára tí o bá rí òróró tí ì bọ́yìn òróró tí ì dàgbẹ́ fún ọlọ́run kò sì rí ẹrú tí yẹn lè rà adẹ́gbẹ́ ọ̀sọ̀yàmú tẹ̀lé tẹ̀tì ẹ̀yà. bẹ́ẹ̀ ló ti wá nù àwọn qira'at mutawatira. tẹ̀fọ̀sọ̀yàmú tẹ̀lé tẹ̀tì ẹ̀yà. nínú qira'a Ibn Mas'ud títa ẹgbẹ́ kìí ṣe mutawatira ọwọ́ àmbẹ̀ ẹgbẹ́ fasiyamu thalathati ayyamin mutatabi'at lẹ́yìn nínú Al-Qur'ani ní pé mutatabi'at àfikún yẹn ọwọ́ àánú qira'a àdáni Abdullahi bin Mas'ud. mutatabi'ati tí ò sínú mutawatirati yẹn làwọn fi sọ yìí pé àsìkò tó jẹ gbèsè àti ti kàfàrà lórí ìbúra tó búra yẹn ó lè sálá kankan o tún lè ṣe ètò tẹ̀lé o lè ṣe kákánú mẹ́tẹ̀ẹ̀ta kí lásọ ọgbà ẹjọ mẹ́ta ọni ẹjọ sẹbi tẹ̀lé tẹ̀lé kó lẹsọ náà náà ń bá wọ ń bọ lọ tí wọn sọ fún ká sẹbi tẹ̀lé kò sínú kẹrọ àmùtọwátọrọ àti sọ pé kẹrọ àyẹn a lè gbà pé kùránì àti lè dánù pé kò wúlò péye wa torí a sọ pé wàá gbá ẹjọ mẹ́ta ẹjọ ntẹni tẹlẹ ntẹlẹ bẹ́ẹ̀ ni tó da àdùnní kọjá tẹlẹ ntẹlẹ péye wa torí kẹrọ Abdullah ibn Mas'ud torí ìṣẹ̀lẹ̀ àti sọ pé àní dànù pé kìí sá kùránì ládànù tán àti nígbà wọlé lágbà wọlé tán torí rẹ̀ wọ́n lè tó kéré jù nínú kòdà gbèsè ni pé ipò khabarul wahid ipò khabarul wahid tọ́ jẹ́tẹ́lẹ̀ ìbárí bẹ́ẹ̀ á rí i pé alukur'ani yàtọ̀ sí àwọn qira'ati dáwé yẹn kùránì gangan fúnra ara rẹ̀ èyí yòówù ó lè kà nínú àwọn qira'ati tó bá ti dẹ́ máa kọ̀rọ̀ àti ẹ̀ náà níbi hafs hafs táwọn ń kà tó kọ́mọ́n lọ́dọ̀ tó wá ń bì kìrọ̀ àwọ̀rì tó tún wà nàìjíríà ń bì eléyìí tí ó ṣe fi tó bá lọ sáwọn agbọn mẹ́tòkùrì àtàwọn agbọn ilẹ̀ haúsá wàá rí tí wọ́n tún ka wọ́rì tó ti náà kìrọ̀ àwọ̀ tó ń pè ń kìrọ̀ à kìrọ̀ àkúmbòlì nínú àwọn kìrọ̀ àti nìyẹn. náà fẹ̀rẹ̀ àtọ́ wà mùtàwátìrà kó sì lọ sọ́ra ọ̀ kó tọ́ kọjá pé píríncípù kẹrọ àhàf ni wọ́n lò iná ní kí n tọ́ ọmọ bí a ti ṣe kọ́ ọ̀nù kò gbọ́dọ̀ padà wá di lọ́wọ́ nínú kẹrọ àkànnà yẹn ni pé kò wọn á dé àárín wọn bá tún yí sí wárùsù kọtọ mi kan fi sọ pé wọn dùhà wọn lẹ́yìn ní ìdá sẹjẹ máa wà dẹ́ẹ̀kẹ́ wọn gbọ́gà wọn máa kọ́lé kó ló ti di kọ́lé. àbí wọn máa kọ́lé a kó ló ti di kọ́lé a because hafsu ni wọ́n ń bá lọ o gbọ́dọ̀ sọ́dọ̀ mi yẹ́pẹ̀sẹ̀ pé ń dun ohun àbí ṣe òfin kanu wọ́n ń pelé ẹni ìmáàlà òfin kan lọ́ba ló fi di kọ́lé àkìrá àwọn kanu àjẹkọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó pin pẹ̀lú kìrá yẹn wọ́n ti bìkan já síbi kan kọ̀tọ́ rárá rárá ní gẹ́gẹ́ bó fi ṣe mú wa. tọ́ oyin yòówù ọwọ afẹ kà nínú àwọn kìrọ àti ọgbọdọ jẹ kìrọ àtẹn mọjà wàdẹtẹn kìrọ àtẹn mọjà wàdẹtẹn kìrọ à tó ní tajwid àti ti máa ti ń jẹ tajwid ọ̀nà ni tahsin títún nǹkan sí títẹ̀ nǹkan lọ́sọ̀ nínú òfin ṣẹ̀ríà ìjọ ń pè ní tajwid ọ̀nà ni ká ka al-Qur'an ní ìbámu pẹ̀lú bá nàbí sọ̀rọ̀ wá àṣìlá ti ṣe máa ń kà lẹ́ni tí ó fún gbogbo arábì lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ó sì fún gbogbo arábì níròyìn rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ òun náà ní kí gbogbo arábì ó jáde níbi tó ti ẹ̀kọ́ jáde ha ha ha gbọ́dọ̀ ní ha ha nítorí ha ó yàtọ̀ sí ha alam tara kayfa kéde hẹlẹm àbá oṣù bàjẹ́ kéde alẹm tara alẹm taro sẹ́kọ̀ yàtọ̀ alẹm taro ọ̀yàtọ̀ sí alẹm tara ọkọ̀ sínú alukur'an bí alẹm tara tọ́ àná alukur'an kìíní alẹm taro. ألم تر كيف فعل ربك بأصحى بأصحى orí sọ́ọ̀lì orí ha níbi níbi ọ̀ṣà kí ló bẹ̀rẹ̀ rẹ̀ hamza bí ọ̀ṣà sọ́ọ̀dì yẹn harfu sọ̀fìr yóò dàbí gbàtí yẹn fẹ́ súfèé ọ wá ní tìtorí pé mo fẹ́ fún sọ́ọ̀dì lẹ́tọ̀ọ́ rẹ̀ kí ẹ̀tọ́ ha ó pòórá ẹgẹ́ tìbí tó lé sí bí ọ̀ṣá nǹkan ni ẹnu èèyàn máa ti báyà máa ti báyà máa ti báyà títí tó dáa nìyẹn ọ̀rá òun gùdì lórí bẹ́ẹ̀ nìjọ́ yọ gbà gbà gbà wọ́n máa ṣe irú ẹ̀ fún ẹ o. tèwọ́tọ̀ wọn tó wọn fi ẹnu rẹ̀ náà làwọn olùmọ̀ọ́ yìí pé mímọ̀ tajwid kí ó nídìí kéèyàn ó lè ṣe exercise pẹ̀lú ètè rẹ̀ àti ahọ́n rẹ̀ kódà àti eyín rẹ̀ àtàjà ẹnu gbogbo ẹ̀ kò atọ́nà fún rẹ̀ èyí ó sì dín àtàdéjẹ kù ní Yorùbá level because eh, experience ti fi hàn àwọn nǹkan téèyàn bá ń jẹ ó máa ń lapa nínú mímọ àràfi lárúbáwá pé tata bá ti pọ̀ jù àwọn huruful halq àwọn àràfi tí máa ń jáde látọ̀nà fún yóò ṣòro fún ọ yóò ṣòro fún ọ síbẹ̀ mọ̀ wọ́n a ah, ha ọ̀wọ́ ẹ́ àì ọ̀wọ́ ẹ̀yin ìjàta ra àwọn arábí yẹn tí ẹ bá ti àkọ́kọ́ stẹ́pù gbogbo arábí kọ́ jáde ní tó jẹ kọ́ jáde ẹlẹ́kejì káwá fún gbogbo arábí kan sárábí kan nídàájọ́ tí máa ṣẹlẹ̀ sárábí kan bá ti kọlu kan sárábí kan bá wà lẹ́yìn ọ̀kan sárábí kan bá wà lẹ́yìn ọ̀kan àbí síwájú ọ̀kan tí ẹ bá ti lè máa sọ ọlọ́ni wọ́n rọ tẹ́lẹ̀ kúrọ̀ ẹ̀ náà tẹ̀rù ọlọ́run kan sọ pé waqra al-Qur'ana qira'atan ó ní wa rattil al-Qur'ana tartila kì í ṣe ìtọ́jà ní kíkọ́ kàmí lárúbáwá you are not an Arab ètò túlá because ọ̀rọ̀ lárúbáwá lọ́rùn láti kàbá wa ti máa gbọ́n àbí òye wa bóun ni òtún á nírọ̀ àwọn lọ́rùn láti kàbí Yorùbá àbí bí Haúsá kí ló lé mẹ́ẹ̀. ورتل القرآن ترتيلا أربعان يبقى سلمي ورتل القرآن ترتيلا يقول kò sí bọ́lọ̀ ń ti dán lọ́rọ̀ làákín àtẹ̀yí àtẹlẹ́yìn etínikẹ́tì wọn gbọ́dọ̀ ní òfin so eléyìí jẹba ìlọ́fà inú fi jẹ́ pé àwọn sàhábà wọn náà wọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì wọn ń gba àlùkùránì kéke àyà márùn péré nígbà tó bẹ́ẹ̀ àwọn wa kọ́ bó láti ké àwọn tó kọ́ ìtumọ̀ rẹ̀ ó dìgbà táwọn bá máa ké táwọn máa túmọ̀ rẹ̀ táwọn tó tó gba márùn mi. فتعلمنا àti mà àti fífi ṣe wà wù làkọlẹ̀ lónìí ńkọ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ yóò fún kọ́ọ̀sì lórí ẹ̀kọ́ náà ni ẹ máa lo àjọ akọ̀tẹ́ná báyà kótó kọ̀tẹ́ yóò ti dára sàárè sẹ́ni pé yàtọ̀ wà ti kẹ́kọ̀ọ́ lónìí olóòtú máa ti bá tí ó wọ́n kọ kọ́ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ wọ́n wá kọ́ ìmọ̀ àti ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà. wa sallallahu alaihi wa sallam sọ àkùránì kalẹ̀ fún ọkọ àwọn sàhábà ọkọ wọn máa ń ké ó sì rọrùn wàláì ó rọrùn pípọ̀ lópin ìgbà tó kò tí ì kọ́ lọ́dọ̀ ẹni tí wọ́n mọ̀ tó bá yẹ pé ẹni tó kọ́kọ́ kọ́yàn wọ́n bá mọ̀ dáadáa wàhálà ò ti parí nù torí sábì léèyàn láhàn èèyàn náà mọ̀ wí láéláé tó bá gbọ́n tó ta kó ọkàn rẹ̀ ọkọ̀ àmọ́ ibi tí wàhálà wà nǹkan jẹ́ pé ẹni tó kọ́ mi ń pọ̀ mọ́ torí kò sẹ́nìkan tó lọ́wọ́ bọ̀ dá rẹ̀ dá kò sẹ́nìkan tó ṣòro fún láti wí ṣùgbọ́n problem tó máa ń ṣẹlẹ̀ ní kíta lọ́kọ́kọ́ kọ́ ọ lálùkùrá nìyẹn nítorí wọn ni mẹ́hìnmá yẹkùn ìmọ̀rọ̀bí yẹkùn ìmọ̀rọ̀bà wọn ní bí olùkọ́ bá ti ṣe rí lọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà kọ́ ní òòlì torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọ wa kéékèèké tá à ń bá ń fẹ́ pé kí wọ́n máa kúránì kì í ṣe táwọn èèyàn bá ká ọmọ owó wàlímà sẹ́kẹ́ wọ́n ti fi kí o ti lẹ́nu lọ́nà tí da tí o jọra wọn kọjú alukur'an ọmọ wa débi kojú ọmọ ti kojú ọmọ ti gbé a sẹ́bi ti mọ alukur'an yìí báyìí àwọn màmá rẹ ma inú wọn tó ṣe ẹ ọmọ àtàrà ibi òdodo ọ̀rọ̀ fún eléyìí túmọ̀ sí wípé tí a bá wá ẹni tó máa ń kúránì ké tá a bá fọmọ sí lọ́dọ̀ ká sinmi lágbọ́n bẹ́ẹ̀ o yóò rọrùn fọmọ. kódà ẹ rí i pé ọwọ́ tí ọmọ òbí máa gbé dáadáa kódà orí kálukú ọmọ wù ú. àmọ́ pírọ́blẹ̀mù tó máa ń ṣẹlẹ̀ ní pé o ti kọ́ níbi tí wọ́n ti máa pè o ti wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mẹ́ ọlọ́run á ràn ọ́ lọ ọwọ́ àríbi tó ti fẹ́ kọ́ dáadáa a wàhálà tí ròyìn òfin yóò kọ́ ó ju tọmọdé ọ̀mà kiri ara tẹ́lẹ̀ lọ. síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ nígbà wọn kọ́ ọ pé ìta tòlẹ́sí láti lù. ọwọ́ àti ibi tí wọ́n ti kọ́ náà wọ́n kà á ah, ìsìbẹ̀ ah, kọ́dà èyí onímọ̀gbà tí wọ́n bẹ̀ ká gbàlagbà ń kù. Ah, látẹ̀kẹ́ tí wọ́n ti ń pe fún ọ. فإذا زلزلت ال... إذا زلزلت so ẹni pé wàhálà sẹ́yìn ó ṣe la hawla wala quwwata illa billah kódà àwọn ọmọ tó lọ́ bá fún ní àyè láti lọ kẹ́kọ̀ọ́ lẹ̀ lába wọn ṣe pé nípìnlẹ̀ láti lé la hawla wala quwwata gbogbo kí ó fẹ́ fi sún ọ lẹ́nu ọ̀dà wàláhì ẹlòmíì ó lè fẹ́ẹ̀ sí tọdún méjì tí ó máa gbéra rẹ̀ lọ síbi special training tí ó dàbí ìgbà tí wọ́n kàn ń fa ilé ahọ́n rẹ̀ wọ́n ń fa ilé ètè rẹ̀ pé kì í ṣe báwọn báyìí ni ètè báwọn báyìí ni ààbò ni wọ́n ti máa pèsè àgbè púpẹ́ pátákùkù máa dójú àmì ọlọ́run àníkọ́gbẹ́ ẹ wá wo ọdún méjì tẹ́lẹ̀ kó ti fi hàlùkùrá nìkan. ó tẹ̀sẹ̀ ń gbìyànjú àti máa pè ìdánwò àgbo padà sẹ́yìn ni àbí ìfàsíwájú ìdánwò àgbo padà sẹ́yìn torí ẹ̀jẹ̀ àwọn anábì sallallahu alaihi wa sallam báwo ló ṣe máa ń kí alukur'an oníkàánà lahu sallallahu alaihi wa sallam hizbun yaqra'uhu wa la yakhillu ayé kan ó ilé ìjọsẹ gbé hizbu yẹn bẹ́ẹ̀ mẹ́ta ni bẹ́ẹ̀ mẹ́rin ni kò lè má kájọ kan síbẹ̀ làwọn náà rí síbẹ̀ la rí bí o láti kí alukóra nìkan yàtọ̀ sí ti sọ̀lá hmm? sẹ́mi ayé gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́kọ̀dé tọ̀kọ́dún kúrọ̀ ánà máa ju rọ̀ wọ́n ti sọ alukóra nìkan yìí àwọn ìjọba gbọ́nsọ̀ láti náà ni lọ́ba ti pín ẹni ká ló gbìyànjú o ọpẹ́ jù ọpẹ́ jù bẹ́ẹ̀ ká lè máa kí alukóran nìkan lóṣooṣù ọpẹ́ jù tá a bá fẹ́ máa ké tán lóṣooṣù mélòó la máa kà lójoojúmọ́ tó tún bá jọ́ gbàjọ́ a máa kọ̀ọ̀kan hizbu mélòó ńlọ́jà sí júzù kan hizbu méjì yéé ṣe hizbu o ẹ̀hẹ́n láti òní lọ kí ló kọ́ rẹ̀ hizbu ẹ̀hẹ́n so ńgbà tí wọ́n yorùbá láìsẹ̀ wọn gbé hizbu so yé wa orúkọ rẹ̀ ní hizbu hizbu mélòó ló wà nínú alukur'an ọgọ́ta hizbu méjì. Onye júzù kan adeke júzù melo lọ́wọ́ àánú alukur'an ọgbọ̀n so a bá fẹ́ máa ké alukur'an tá a lóṣù kan júzù melo la máa kà lójúmọ́ kan. kan melo mélòó lọ́wọ́ nínú hizbu kan rúbùrù melo. rúbùrù melo. rúbùrù melo. ìlọ́wà nínú hizbu mẹ́rin orí wọn pè rógbò rógbò báwọn bá bọ́ mélòó lọ́wọ́ àtàràtà ẹ rógbò mélòó lọ́wọ́ nínú hizbu mẹ́rin. ajẹ́ pé ẹni tó bá fẹ́ kí jùzù kan lójúmọ́ rógbò mélòó ni ọkà rógbò mẹ́jọ tí máa tàkìtì rẹ̀ tó bá ti kàdé rógbò kan wọ́n tẹ̀ kí gàbí lè máa mú. tó bá tún ti ka rúbù méjì rúbù kejì wọ́n tún ti àyè kan bí àyè lè máa mú wọ́n á sọ fún ọ pé ó ti di dájú hezbo tó bá tún ka títí débi tó tún di rúra mi yẹn wọ́n sọ pé ó ti di kíni tẹ̀lẹ́tẹ̀tù arba'in hezbo ó ti di three over four hezbo títí ọba tó akẹlẹ̀ kẹrin wọ́n sọ fún ọ pé hezbo àkọ́kọ́ ọwọ́ amúra ó ti ka àyè dájú lónìí ó tún dájú a ah, tá a máa ṣe bẹ́ẹ̀ táwa jẹ́ mùsùlùmí òdodo tá a ti sin lọ́n lódodo tá a dìnnà tẹ́tẹ́ lódodo bí ìdìnnìlà asúmàtì wà lẹ́nu. torí pé gbogbo ara fi kan náà Al-Qur'an ládàá mélòó ládàá mélòó kí n tẹ̀ tún dáhùn ọ̀daràn ráńpẹ́ ráńpẹ́ kan insha allah wa insha allah ìwà tó lù ládàá kíkẹ́ Al-Qur'an ni ọ̀sẹ̀ lágbájá wọn kó ládàá rẹ fún ọ̀sẹ̀ tàmẹdùn wọn kó. ìṣàlà yọ sẹ́kù àbí oníṣẹ́kù ìṣàlọ. ẹ ìdíjọ mi gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ náà nìyí ẹ ṣe bẹ́ẹ̀ ní ìsìn òun sì ń fẹnu dáràn ìfura kí ni wọn bá mú jọ̀gbìn dàgbé báwọn ìjọ ń sọ̀rọ̀ tí wọn bá ní rere má kí ni wọn máa dàlú yàn àbúrò tí wọn múra bá ẹja múra báànù masjid alhamdulilayi wọ́n ti tètè dé wọ́n ti pè àbí wọ́n ti pè fún sọ́lá wọ́n ti wá tètè dé wọ́n ká lùkùrá nǹkan bẹ̀rẹ̀ sí ká wúwa dúró ládá tó ti kójọ mẹ́ ó tún sáàmì sí pé tọ̀tọ̀ ní o mo ti kàdé bí báyìí ṣáà ń lọ fífi yé báyìí màá rí i pé mo bá délẹ̀ ìyẹn tí yẹn bá jẹ́ ẹni tó lẹ bí ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣe rí àmọ́ tó bá tó bá ṣe é ṣe ni ìjọ méje ẹ̀ kí ọmọ parí alukur'an yẹ bá àwọn sábẹ́ ṣe máa ń ṣe àwọn yẹn wá ṣe pé wọ́n mọ alukur'an lọ wọ́n tún parí rẹ̀ báwọn wọ́n á máa fi ṣe nàwáfíl ní lóru kìyàmù lẹ́yìn wọ́n máa ka lọ bẹ́ẹ̀ wọ́n máa ka títí tí obìnrin kò ń ka wọ́n ọba sẹ́fún alukur'an lọ́jọ́ kan lọ́jọ́ kejì ẹlẹ́kejì ọjọ́ kẹta tó fi jẹ́ pé ọjọ́ keje báyìí kó làwọn sọ̀rọ̀ bìnnà wọn parí ẹ̀. ẹnìkan ní impossible. a kà nínú àwọn àṣìṣe àwọn sálàfù sọ̀rẹ̀ ẹ̀kútúrà kan bẹ̀ tó ń pè ní rọ̀bùbánu lẹ́yìn rọ̀bùbánu alẹ́yìn ọjọ́ ẹgbẹ́ òru ọmọ bíi sinọ́ tẹ bá ka ìtàn ọ̀pọ̀lọpọ̀ sálà ẹni tó dúró lórí ìjọ ẹyọ kan tó fi ké gbogbo àkùránì tán ẹ̀mẹ̀ lóru kan ẹnìkan ní báwo how come torí tó ń bá fẹ́ ké pátíà ó lè gba fifteen minutes ṣe al al al al am amdulilayi ẹsẹ̀ ro tiẹ̀ alóhùn ó ti dára yọ̀ọ́ mọ̀ pa lọ ni onírùkú ó ní wọ́n bá parí gbogbo Quran ṣé báwọn ṣe ń sùn lòun ń sùn ẹlòmíín nu wa bá yóò tún lòun sànù òun sànù náfìlà torí five to five ló ń jí òun á sànù sọlá tù wù à nígbà táwọn tó fẹ́ sórí rẹ gidi táwọn ti di látàgùn méjì tójú wọn ò sì tún mọ orun mọ́ títí wọn fi lọ sásùbà àlùjáde kan náà la fẹ́ wọ̀ fá ẹ wá sọ pé inna Allaha ghafurur rahim àbíbẹ́yìn tó sọ kọ́ tó gbogbo wa fẹ́ wọ àlùjáde kálukú òsì fẹ́ wọ ètò kéré fa ètò gàjù àti ìṣiṣẹ́ tó kéré jù àwọn àni ah, ìbá nàbì sọlá àṣìlá ń sọ pé iṣẹ́ ẹnìkan kò tó láti gbẹ́ nìkan wà àlùjánnà. wọ́n á ní tóbi dórí wa ànábì ànábì ní bẹ́ẹ̀ ni àbí tó bá wù ọ́ lọ láti mú kẹrẹ̀ fi kárí èmi náà you see. tọ́wá túmọ̀ sí kọ́ ọmọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ìkẹ́ ọlọ́run wa kárí rẹ̀ ìṣin lọ káfíìrù kò sí lọ oná wa ní ọlọ́run a ìkẹ́ ọlọ́run àbí yọ ọlọ́run wọ́n lọ àyè ọlọ́run gbogbo ẹ tó bá kú tí èsè mùsùlùmí oṣù kẹwọ ìyá mùsùlùmí náà kò múra mùsùlùmí náà kò múra torí pé tó bá jẹ́ pé rere là máa ń ṣe ní àìsẹ́ lọ́n ọ̀rọ̀ ọ̀bá tún dáa díẹ̀ táwọn náà bá gbé fáìlì wa lónìí sórí àtẹ láti gbà sílẹ̀ ti mọ́ lónìí dìgbà tí àgbo danish ẹ dákun sí rere wa lọ́pọ̀ jù ní àbá ìdá ẹ má jẹ́ àṣàbòsí o ẹnìkan ní fifty fifty lónìí majority àwọn èèyàn wà láìdá lọ́pọ̀ jù wàláì kọ́dà àwọn èrò nu pa torí táwọn yẹn bá bẹ̀rẹ̀ sí dáràn yìí máa ń rọ̀ wọ́n lọ́rùn tó ká ti tọ́ lọ́rùn ìdí nu tó fi jẹ́ pé lápá kejì agbọ́dọ̀ pọ̀ ní àwọn sẹ́ẹ̀rì tí òfin ní dá sófò kọ́nà ọba kọ́mẹ́jà sófò tọ́ eléyìí ẹ̀kọ́ àkọ́kọ́ nù káwa náà ní dáàmà kà lójoojúmọ́ táàtì gbọ́dọ̀ fílẹ̀ jọ kan khayr ahabbul a'mali ilallahi adwamuha wa in ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo sẹ́ òun náà lè ta àtẹ́pẹlẹ mọ́tà àpàtì ọba kiri kódà kó ṣe péjì kan péré lọ́mọ kanú alukur'an lójoojúmọ́ olóore ju ẹni tí èka lọ. torí insha Allah péjì kan péjì kan péjì kan ńgbà tọ́dún kan bá fi kọjá díẹ̀ ó ti kà tán bẹ́ẹ̀ ni tí ọ̀dà ju ẹni tí èka rárá lọ ni. torí ẹ ẹ má ká gbogbo pátápátá péjì kankan kó tó kà tán ìwọ ti ka júzù méjì tán so ó ń bẹnu àwọn èèyàn ẹni tó kọjá lórí afárá níjọ́ pé nàìjíríà máa ń sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé ìràwọ̀ já lójijì ó ti bọ́ sódì kejì ó sì ń bẹnu wọn ẹni tó kọjá lórí afárá bí ìgbà tí ẹ ti tọ́ mèrè sájù láyé tó kọjá ó sì ń bẹnu ẹjọ́ máa tẹ̀ yọ́nkẹ́yọ́nkẹ́ àfi bí ọ̀pọ̀lọ́ ọ̀nbẹ́nu ẹjọ́ ọmọ lọ bí ìjàpá tó àní torí pé àwọn èèyàn ń kọ́ wọn ò dọ́gba èwo làwọn abẹ́ jẹ́ wàlá ìkọ́dà kó ṣe pé bí ìjàpá lẹ́yìn ó tiẹ̀ lè bọ́ kọ́ lọ́wọ́ kọ́ sànú yẹn torí ìsàlẹ̀ rẹ̀ anabi dúró ìjọ wọn bá ti gbẹ́sẹ̀ lé ọlọ́run dákun kò là ọlọ́run kò là ọlọ́run kò là títí tẹ ìrọ́nà lọ ẹjọ́ bá ti jábọ́ náà bí ó ti jábọ́ nù. sòtúmọ̀ sí pé ó ń bẹ́nu wa ẹni tó lè ka púpọ̀ ó sì mẹ́nu wa ẹni tó lè ka díẹ̀ àní gbogbo wa pátá ká má pòfo rẹ̀ torí ẹ̀ kọ̀dá o ńgbà tẹ̀ lálùkùránì lè kọ̀dá o tẹ̀ mọ̀ kó rí ńlá ń bẹ́nu ká tó máa kàlùkùránì lè wa náà àwọn anábì sallallahu alaihi wasallam wọn suratul Baqara tí wọn bá ń kà lẹ́kàn àṣetánì ìbá wọn gbé bẹ́ẹ̀ àṣetán ìbá wọn gbé bẹ́ẹ̀ nínú àdéhìí kan kó má Baqara àti Ali Imran tí wọn bá ń kà nù lẹ́kàn àṣetánì ìdí bẹ́ẹ̀ síbẹ̀ làwa wa tó fi pé gídígbò gídígbò ní ojoojúmọ́ ẹ ra àwọn ilé tíjà bá ti pọ̀ ọ́n fún ìkẹ́ àkùrá níbẹ̀ ilé àwọn ilé mi wà bẹ́ẹ̀ kò síjọ́ kẹtù òní jà bẹ́ẹ̀ wọn wá ní jà ní kọ́mọ́jà aláriwo ariwo gidi gbogbo àdúgbò wọn tún ti bẹ̀rẹ̀ so ẹja máa kí alukurani láwọn àlejò wọn ní kò sẹ́ni tó mọ̀ ká ẹgbẹ́ kẹsẹ̀tì sí ẹgbẹ́ kẹsẹ̀tì alukurani ẹ̀ ní pàdánù èrè náà ni. yàn jẹ mbẹ ọ̀pọ̀lọpọ̀ ọlé lọjọ pé orin fújì ló máa ń jí wọn àti jùjú tó tí a bá wá ṣẹlẹ̀ pé dàrú sẹ́wọ̀n pé sẹ́wọ̀n kọ lẹ́tà sí òun náà ni wọ́n gbà àwọn ànábì tiwọn làwọn olórin eléyìí ó yẹ ká mú ká ká ká mọ̀pin wa ká mọ̀pin ká mọ̀pin bá ọ̀dà ọláàyè wàá pa gẹ́gẹ́ bí mùsùlùmí ó yẹ pé lè wá ariwo rẹ́kọ́ọ̀dù ẹnìkan ẹ̀yin náà ti mọ̀ pé àwọn rẹ́kọ́ọ̀dù fún ìpè yẹn lọ sí ti tọ̀dà níìsín olórin kan kú náà tó wá kú àwọn ilé kan àbí bíkí lẹ́yìn ti kú ọkọ ní farayin ike orin tọ́lọ̀ fi ránù tóbi ránù ẹgbẹ́ rọ́kúnmá sọdá lómi ni wọn gbé ọlọ́ọ̀lọ́rùn látòjú ọ̀run wá sáyé fún ajísí orin ẹgbẹ́ ọ̀gá mi ó tún di rọ̀túlú la hawla wala quwwata illa billah tó àmọlẹ́ka jẹ́ ẹjọ́ sà kílẹ̀ ẹsẹ̀ kù orin náà pọ̀ á kọ́dà àwọn èèyàn ń gbọ́ rẹ́kọ́ọ̀dù wa àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ nílé ọtí wọ́n ń gbọ́ nílé tẹ́tẹ́ wọ́n ń gbọ́ nílé aṣẹ́wó wọ́n ń gbọ́ ẹnìkan á ní ọ bàbá mi máa kí ó kọ́dà ọlọ́run wọlá kí ó dúkìbọ̀ orin yóò forí jì á <laughs> ọ̀rọ̀ tó dáa ọ̀ràn burúkú tó dá kalẹ̀ nílé ọtí wọ́n gbé kíní kan fi bísí mi láàyè yá sí àwọn èèyàn sì ń kán kò ẹ dáàbò kí ló fẹ́ sọ fọlọ́ ọjọ́ pé ní àwòkè yá ẹ̀ẹ́ wọn náà jẹ́ sọ́ra dáadáa ní ká sílẹ̀ o ẹ̀wẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n bó ti máa kọ́ kọmíṣán aburú fún dídọ́gbìn dàrúkè yá mọ̀ kí á lọ dáná ẹ̀ kí lọ dáná ẹ̀ alukur'an yẹn jẹ́ àwọn gbọ́ kò yé rọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn láti gbọ́ alukur'an torí pé títí bá ti ń gbọ́ orin wàláì kì í fẹ́ gbọ́ alukur'an kì í fẹ́ gbọ́ ẹ̀kọ́ pàkàtẹ́tẹ́ pàkàtẹ́tẹ́ yẹn dáhùn lọ́wọ́ tọ́ba tí wàá gbé kìnnìkẹ́sì pínpínpínpín yẹ yẹ títa nìyẹn ta nìyẹn ta ní ta yẹn. La hawla wala quwwata illa billah iná ẹlẹ́sìn rí pé létí títì létí títì nínú olúwa yìí ẹ̀rí táwọn èèyàn péjọ bàbá ń bẹ́ẹ̀ ìyá ń bẹ́ẹ̀ àwọn ọmọ náà ń bẹ́ẹ̀ everybody is there ọ̀yàn delegate àwọn ọmọ gan yìí ó lè jẹ́ pé rẹ́kọ̀d tuntun ni wọ́n rí lè abẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ kálukú ọmọ wa délé ẹgbẹ́ rìwáyà àti hìkáyà tí wọ́n rí ìníkàlù à ń kó gbọ́dọ̀ wò fa ó tún wá dalẹ̀ pé ah, ìyálẹ́gbẹ́dá kí ló rí títà wò ah, ah, ebe ẹtijọ́ wò kí ni tẹ̀ tún jíròrò sí yóò wá jẹ́ kí kọ́kúra ọ lọ títì ìrìwáyà àti ìkáyà náà wọ́n tún máa sọnù lé dákun kí lẹ́ẹ̀fẹ́ kọ́ mọ́ yà irúta lẹ́ẹ̀fẹ́ kọ́ mọ́ jẹ́ lọ́wọ́ akínkí tẹ̀sà fúlàní wọn pilẹ̀ mẹ́ta ní òdù ẹ̀tíra rẹ̀ wò ìyẹn tíra rẹ̀ wò kẹ́ gbé ẹ̀ wọ́n ti pè lẹ́yìn ẹbí kásẹ̀tì ẹ̀sìn wò wọ́n á fi hàn bí tó ti jókòó títí ń kà kékeré ní kíni ṣe ní ṣe. Tòwó túmọ̀ sí pé etí tí bá ti ń gbọ́ pọ̀pọ̀ ìfẹ́ gbọ́ dáadáa. Kọ́nà ń gbà mí àánú sèèyàn wàláhì àánú sèèyàn wọ́n sì tò dé díẹ̀ ní títì. Àbí wọ́n gbé fíìmù àgbákò kan làwọn ń wò. Àgbákò wọn gbé bá wọ́n sì tún wò. so ẹjẹ ká nkùnrin ló rẹ ẹjẹ ká nkùnrin ló rẹ lágbolé wa káfíńlẹ àṣetán ní ìjìnlẹ̀ sí wa. wọn wá ní sànàbí bá ń kí alukur'an wọn kan náà tẹrọ ọtúnhó tartila afarabalẹ̀ kéni kìí sàfúríkà kìí nkewa kí wà nàbì sọlá àtẹlẹ ń ṣe lẹ́nu. so ó ké ọkà àbẹ̀lẹ̀ ọkọjẹ kankan náà ṣùgbọ́n ká ọkà àbí òye wa ṣùgbọ́n àwọn sọ pé ó ń ké ká ti ṣe ṣáájú sọ ṣáájú pé kí a ń kú yẹn kó ó wọ́n sọ pé ó ké á wọ́n sọ pé ó ké í wọ́n ló ké kú. òbójú á di kó ké wú kó ké wú pátákì lẹ́yìn lẹ́ bá wọn. aláwa àdàm. tó o ti máa fẹ́ fà ẹ́ mẹ́rin pé kò síjọ́ burú kó sọ pé ó ká kéwú àti kó sọ pé ó kéwú nítorí pé àwọn kan àwọn sọ yín pé ọkàwé àmọ́.

afarabalẹ̀ ká ní ara tajwid náà lórí wàá tó sọ pé alhamdulillah alhamdulillah ẹnìkan iṣẹ́ dá mẹ́mẹ́ yẹn so ayọ́pẹ́ láàmú méjì nù alhamdulillahi rabbil rabbil ẹnìkan dá mẹ́yẹ rabbil alamin ibẹ̀ yẹn madon àrídùn lẹ́sùkùn. inú kan sọ pé alihamudulilayi rọ̀bìlàlẹ́mí àbí alihamudulilayi rọ̀bìlàlẹ́mí àbí alihamudulilayi rọ̀bìlàlẹ́mí. haraka mélòó haraka mẹ́fà so pẹ̀lú farabalẹ̀ àmọ́ alhamdulilayi rabbil alamin ọwọ maa ni maa ni maa ni kẹmí dé nyagara nyagara ta kele lé o títẹ̀rì tìlù wa mbẹ kò títẹ̀rì tìlù bẹ because títẹ̀rì tìlù bá wà mbẹ yóò fún wa náà láǹfààní láti apply àwọn principles tẹ̀gbọ́n tọ́ba ma yóò ti jẹ́ kékeré ààrẹ kó lójútùú kó nítumà nígbà tí wọ́n ma tẹ̀gbọ́n because tọ́ba ń kí ó pẹ̀lú tẹ̀gbọ́n ìtumọ̀ rẹ̀ máa ń yọ. sí àwọn èèyàn létí bí ìgbà tó ṣe pé òní lọ́nà sọ àkùránì yẹn kalẹ̀. tó wọn náà nàbí sọ láti pẹ̀lú tẹ̀lifí ló máa ń kéwò ṣùgbọ́n wọ́n ní kìí ṣe hẹ́sẹ̀n kìí ṣàtúwéka kìí sì ṣe àjẹlẹ̀ kìí ṣàfihàn wáraka ṣùgbọ́n nínú hadithi Ubada ibn Samit radiyallahu anhu ó lánàá bí sallallahu alaihi wasallam ó ọwọ́ afura ipe apá kan nínú àwọn ẹni tó wà lẹ́yìn òun àwọn náà ń kí Al-Qur'an síbẹ̀ tí wọ́n kí Salatul Fajr àwọn nǹka kí ó sókè. ńgbà tó ń sálámà ó ní la'allakum taqra'una khalfa imamikum yéésì kí àwọn nǹka kí ó lẹ́yìn lè máa mú. wọ́n ní hadhan ya Rasulullah kẹ́lí màtọ́ wá ń bìrì lọ́wọ́ nù àdéhùn. ìpè hadhan ya Rasulullah bẹ́ẹ̀ ni lásùrínká bẹ́ẹ̀ ni lásùrínká wọ́n sọ pé kìrọ́ ànábì sallallahu alayhi wa sallam la hazan wa la ajala yìí súrínká yìí sì fi wà wàrà ká àwọn tàbí ti dáhùn pé àwọn á máa súrínká lẹ́yìn rẹ̀ wà ànábì sallallahu alayhi wa sallam ànábì la taf'al illa bi ummil kitab la salata liman lam yaqra biha ẹ tún gbọ́dọ̀ dán wò má o àyàfi fatiha nìkan o torí kò sí sọláàtì fún gbogbo ẹni tó ti sọláàtì jọ ká fatiha kí ni ànábi sọ fún ọgbọ́n o tún gbọ́dọ̀ ṣe mọ́nì ẹ gbọ́dọ̀ súré kà má àbẹ́ ẹ gbọ́dọ̀ kí ó má ná ọgbọ́dọ̀ ká súra mi ọ̀tọ̀ súra mi. kí ẹ gbọ́dọ̀ tó lè kà má ma, ká kí ó má sọ ara rẹ̀ náà nù na naa nù náà náà àgbọ́dọ̀ súrí yẹn lè ok. ọ̀dà ìyẹn ni pé súra mi a máa farabalẹ̀ kà ó lọ́rọ̀ rẹ túmọ̀ síbẹ̀ a máa farabalẹ̀ ka súra mi gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ala kulli hal òbólógbò ìdáná bisalòlá àìsílẹ̀ ń kọ́ fáwọn sábẹ́ fi ọ̀nà ní kíkà yóò jẹ́nẹ̀rẹ̀ lẹ́yìn ìmáàmù nínú àwọn sọ̀làwà tí ìmáàmù bá ti ka tí ó sókè. àyàfi bá tẹ ànìkan inú òkú bídè ẹ máa ké bá tẹ àlẹ́yìn ìmáàmù ní gbogbo bí tó bá ti ka kí ó sókè. àwọn ibi tí ò ti ka kí ó sókè ẹ ké bá tẹ àtúnké súra bíi sọ̀làtò gbòòrò sọ̀làtò àfù. raka kínní raka keji fàtí àti súra tí máa mú ọkà ìwọ náà kà fàtí àti raka jẹ raka kẹta rákà kẹrin kálukú òkè gan raka rákà kẹta magre kálukú wa aka fàtí ànìkan eléyìí kò sí apánu gbogbo àwọn eléyẹn rákà kẹta rákà kẹrin sọlátul ìṣá kálukú ọkà fàtí ní ní raka raka kínní raka kejì sọ̀láàtù maghrib raka kínní rákà kejì sọ̀láàtù ìṣà tó eléyìí ẹ sì rí sàábé sọ̀láàtù fajr nítorí ṣẹlẹ̀ nígbà náà bí sọlá àti là ka kí o lọ ọ wá nìkan náà ń kí o ti ń gbóhùn sókè eléyà ló fà ka kí o imam nínú àwọn sọlá wa tó ti ka kí jẹ́jẹ́ eléyàn náà ló tún wá nù àdìsá Abu Hurairah sànà fi sọ pé màálí unaza'ul Qur'an kí ló dé tẹ̀ ń du àkùrán ìmọ̀ mi lẹ́nu torí pé ìgbà tí wọn bá ti ń ka tiẹ̀ náà sókè tí màmú ń ka tiẹ̀ sókè ọlọ́wọ́n bò fi ọkàn méjì ti gbá yẹn nìkan títí ẹni kó mú gbọ́ ni àbí tiẹ̀ ti ń kà lọ ní kọ́kọ́kọ́ lọ sí. torí ẹ̀ ló ti jẹ́ pé fáàtì àti wàtáàkà jẹ́jẹ́ láka ṣùgbọ́n àsúrí kan nítorí fà wá lọ síbẹ̀ yẹn nù anábì ọ̀pọ̀ fún wa torí wọ́n ṣe ìmáàmù tí ìmáàmù bá farabalẹ̀ ká tiẹ̀ ìwọ́ yàrá ká tiẹ̀ ìdí nu jálọ̀ máa ma sọ pé ẹ mọ̀ nǹkan bá ti àti kàtọ́ bàbá yẹn rúkú a tí wọ́n ní kí wọ́n kà ó ti kà ní. tonti wọ́n yàrá ká kò túmọ̀ sí kíkọ́ dá àwọn àyà yẹn létí o alhamdulilayi rabbil alamin arrahmanirrahim maliki yawmi ìyáka eh, èdè nàṣírọ́tọ̀ eh, wọlé bọ́ọ̀lì ara o. Kòròkó yé wa wàá farabalẹ̀ ká àmọ́ ìyára pẹ̀lú ẹ̀ wàá ká dáadáa pẹ̀lú ìyára lọ́nà tí ó fi jẹ́ pé ìwọ náà rí tiẹ̀ kà gẹ́gẹ́ bí ìmáàmù náà ti ka tiẹ̀ ṣùgbọ́n tiẹ̀ ọ̀yá tiẹ̀ ju ti ìmáàmù lọ. bákan náà. بل قراءته مفسرة حرفا حرفا ونكيكي القرآن عن النبي صلى الله عليه وسلم إنتو ماري أما فلا تراكي كيري حرفك وكان يومك بجدي الحمد لله رب العالمين حرفي يومها ونبويك تيار لا يمكن لهذا أن يكون غير كلام الله kò lè ṣeéṣe kí léyìn ọjọ́ rẹ̀ lómi yàtọ̀ sọ́lọ̀. tẹ̀lé ìtumọ̀ sí wípé nígbà tó bá ti ka tó jáde yékè ìtumọ̀ rẹ̀ ọmọ yé iná bá ló fi jẹ́ pé tí wọ́n bá ń ṣe sọ̀lá tí ìmáàmù bá ka alukur'ani tó kà dáadáa tó bá kà á débòmí ẹlòmíì nínú ẹjọ́ àlẹ́yìn rẹ̀ yóò máa wípé a ah, ṣé kìí ṣe nítòsítòsí ìlọ́lọ́sọ àyà ìkàlẹ̀ tó náà ti kà á kà á kà á kà á kà á torí bí ìtumọ̀ rẹ̀ ó sì wọnú ọpọlọ rẹ̀ lọ àìmọye irú ẹ̀ ní nǹkan tí ó wà kí tó ti pé kámá kí alukurani níwájú sọ abẹ́mi yọ sọ pé ọlọ́wọ́ àtúwà ṣé ọlọ́sì sọ àyà ìkàlẹ̀ kánà bí o tó kú subhanallah nítorí bí wọ́n ti ṣe ká tó jáde wọ́láì bẹ́ẹ̀ tó bá débi tí àwọn tó máa alukurani kété ń kà á ọmọ kókò sí tó ga tó alukurani. wàláhì ọmọ kókò sí tọ́ka tó àlùkùránì ambọ̀sibọ̀sì pé ọ̀gá jùlọ ẹni tí ọmọ túmọ̀ rẹ̀ gan ọ̀kan rẹ̀ ọmọ mi báyìí ya pẹ́ ni tí ọmọ túmọ̀ tí wọ́n kà tó eléyìí jẹba wọn àyà kọ kọ̀ọ̀kan ànábi máa ń gbé tí ó ti ń kà wàkàna yọkọtìrù kìrọ àtẹwò àyà tẹn àyà. Nabi sallallahu alayhi wa sallam tó bá ń ka alukur'an ó máa ń jalá ayà kọ̀ọ̀kan ni ayà kọ̀ọ̀kan qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas kéde qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas ayà mi lónìí. ìròyìn náà kìí ṣe kó burú jù o àmọ́ àròyìn bí kẹrà ànábì sọ̀rọ̀ bá àtúnà sẹ̀rí áyà kọ̀ọ̀kan áyà kọ̀ọ̀kan áyà kọ̀ọ̀kan bí ṣe máa kà á. وكان يمد عند حروف المد tánàbí bá débi tí mẹ́tì wà àmì ìfàágùn ó máa ń fàágùn tó bá débi támì ìfàágùn wà ó máa ń fàágùn kì í kó jẹ kì í kó jẹ ó máa ń fàágùn. فيمد الرحمن ومن فالرحمن الرحيم الرحمن الرحيم ونزق الرحمن الرحيم الرحمن الرحيم شو مد تو عم بنكلو القارئ المد الطبيعي مد تو فكلا بوني ìrọ̀rùn ìrọ̀rùn ni alif Wotutu ma máa ń fa mádì tó wà lára rahim rahim àmọ́ tí ó bá dúró sẹ́mi pé mádì yẹn yóò tún kùn sí látàrí sùkùn sí mímu ọgbà rahim yàtọ̀ sí arrahman nítorí pé wọn à ní dúró lórí eléyẹn arrahim láti ó dúró arrahman rahim bákan náà. sanabi ọba bẹ̀rẹ̀ sí ní ké alukur'an ó máa ń sáàdì Ọlọ́run níbi aburú àṣẹkọ eléyìí kárí sọláàt ọkárí ibi tí èsì sọláàt wa idha qara'ta al-Qur'ana fasta'idh billah fasta'idh billahi minash shaytanir rajim yẹn ní pé gbogbo ògbà kúrúgbà tó ọba ké alukur'an máa sáàdì Ọlọ́run níbi aburú àṣẹkọ torí ẹ̀ la sọ yìí pé nínú sọláàtì gan pàápàá jùlọ ní rákà alákọ̀ọ́kọ́ nìkan kó tó bẹ̀rẹ̀ sí ní kí àlùkòrò á ní bẹ̀ yẹn lẹ́yìn tá a bá ṣe àdúrà tá a fi sí sọláàtì a tún wá sí a'udhu billahi minash shaytanir rajim ànábi ẹsẹ ìkẹfàtì aláìsẹ bísímìlà ṣùgbọ́n èyí tó pọ̀ jù kò ní pé kì í ìkóhùn sókè níbi títí máa ka kí ó sókè yóò ṣe bísímìlà ìjẹjẹ ni ìdínú tó fi wá lẹ́ǹkan láàrin nínú àwọn àhàdí gẹ́gẹ́ bí hadith Abi Hurairah radiyallahu anhu níbi tó ti sọ níwájú àwọn sàábé púpọ̀ èmi ni mo máa sọ láti ṣe ju gbogbo yín lọ ní ìbámu pẹ̀lú bá nàbí ṣe máa ṣe sọ láti wọn ò sì bá dìyàn wọn ní kọ́ bọ́ wájú kó ṣe kárí yàtọ̀ sẹ́yìn ẹ máa jẹun pé nínú wáàtì kí ló fẹ́ sọ fún wa bọ́ wájú ká ṣe ṣe kárí ó sì bọ́ wájú nígbà tó bẹ̀rẹ̀ sọ láti yẹn gbàtí òkè fásihà òní bismillahir rahmanir rahim ó sì ké fásihà nígbà tó ti parí ọ̀nìkan ọba dín yẹn nígbà náà bí èso bismillahir rahmanir rahim tó ti gbé ètò pọ̀jù onígbà náà bí èwì sókè ó túmọ̀ sí kílẹ̀ kan láàrin ńkọ́ ó máa ń wí sókè ṣùgbọ́n lábẹ́ òfin ọ̀pọ̀jù ó kéré jọjọ èwo wọn máa ń mú òfin lé lórí ọ̀pọ̀ jù ní wọn máa ń mọ̀fin lé lórí torí pé al-hukmu lil-ghalib al-a'am la lin-nadir òfin wọn máa ma lórí tọ́fẹ̀ tó gbòòrò ní yéé tètè kéré jọ